الله أكبر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين إخواني وأخواتي في الله أحييكم بتحية الإسلام وأقول لكم السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àgbàlagbà ọba olórí òdùnnú ọba ayọ̀ ọba tí gbogbo ìgbésí ayé wa ọ̀dọ̀ rẹ̀ náà ní bẹ́ẹ̀ ìṣẹ̀mí wa ọwọ́ rẹ̀ náà ní ń bẹ bó bá dá ọlọ́run náà ni bí ò bá sì dá òun náà ló wà ń bẹ ọba tó ní gbogbo oore lọ́wọ́ tí ń sì ń fún ẹni tó wù ú ẹni tó wù ní ń dá lọ́lá òun náà ni èkejì náà sì ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ń já ọlọ́run dákun má fa burú kàn wá gbóhun tí ń já burú tí ń jẹ́ mùsíbà. Si tí ń jẹ́ ìnira ọlọ́run wọlé bíbí tá a bí àní Muhammad sallallahu alayhi wa sallam lọ́run má fi kàn wá oore ìdùnnú ayọ̀ àlàáfíà lára wa àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ wa òun ni ká máa rí nígbésí ayé wa ìbànújẹ́ àdánù àṣetì ọlọ́run dákun má fi ṣe mùsíbà fún ọlọ́run aṣàṣàlátù fún anabi muhammad sallallahu alayhi wa sallam aláàánú ẹni ìkẹ́ ẹni ìgẹ̀ olóore wa àkọ́kọ́ sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa bẹ fún anabi muhammad nílùú madina àdápadà oore àṣàlátù lọ́n dákun máṣá ìpín kárí gbogbo àwa tá a ṣe sallallahu alayhi wa sallam lọ́n ó pín kárí wa ó ṣàwa náà lẹ́ni eré ó ṣe wá lẹ́ni àlùjánnà bó ṣe ṣe àwọn sàábì ànábì sallallahu alayhi wa sallam. akira wa ní jákèjádò ilẹ̀ yorùbá tẹ̀ ń gbọ́ wa nínú Sunna TV etí tẹ́ ẹ fi ń gbọ́ ò ní di o ojú tẹ́ ẹ fi ń wò wá ọlọ́run ní fọ ojú náà àìmá ríran ojú náà mọ́ ọlọ́run ní fi ṣe mùsíbà fún yín ọlọ́run ní fi ṣàdánwò fún yín ọlá wíbẹ̀ jẹ́ ọlọ́run èyí tá àwa bára wa sọ ní ní ọjọ́ tèmi òun ni ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ń jẹ́ mùsíbà àdánwò a bára wa sọ nípa àdánwò àdánwò mùsíbà Ọlọ́run o ó wọlá àsìkò tá a wà yìí kó wọnú kó wọlá àwọn ọjọ́ tó dáa nú àwọn ọjọ́ ẹ̀ tí máa fi ń gbàdúrà Ọlọ́run má jẹ́ dánwò lọ́mọdé ara dán wò lọ́mọdé ó kàn wá gbogbo ẹni tí ó kàn tí ó kàn wá ọlọ́mọdé ó kàn ọlá wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run àdánwò àdánwò ẹni kan ló mọ̀ lọ́mọdé ó kàn wá ẹni tọ́lọ́run bá fi ṣe mùsíbà fún òun ló mọ̀ kí là ń pè ládánwò kí là ń pè ládánwò látọ̀dọ̀ ọlọ́run ohun tá à ń pè ládàáwò ni gbogbo ohun tó bá ti kàn án àbí gbogbo ohun tí ń rọ kí káyàn àbí gbogbo ohun tí yàn ń bá gbé lójoojúmọ́ tí ń jẹ́nu oore lọ́dọ̀ Ọlọ́run àbí ń jẹ́nu aburú lọ́dọ̀ Ọlọ́run tó lè kọ́ dí àti ṣètò Ọlọ́run fún yàn àdánwò ni gbogbo ohun tá à ń ṣe láyé ni gbogbo ohun tí ń bá wa gbé gbogbo ohun tí ń bá wa gbé nínú oore tá à ń rò pọ̀ mọ́ tóun náà sì ń rò pọ̀ mọ́ wa tí ń jẹ́ ìṣẹ̀lẹ̀ ilé ayé wa tí ń jẹ́ ìṣẹ̀lẹ̀ ilé ayé wa ní oore àti nínú ìbànújẹ́ tó ti lè ṣẹlẹ̀ ń gbèsè ayé wa tó lè kọdí àti ṣètò ọlọ́run fún wa àdánwò ni ọlọ́run má fi kàn wá àdánwò ọmọ àdánwò ìyàwó àdánwò ọkọ àdánwò jíjẹ àdánwò mímu àdánwò ọmọ gbọ́jà kalẹ̀ mi ò tà ọlọ́run dákun má fi kàn wá gbogbo àwọn tọ́lọ̀ ń fi àdánwò kan lásìkò tá a wà yẹn ọlọ́run ó ṣe é fún wọn sọ́kí ọlọ́run dákun wọ́n jẹ́ ohun gbogbo yìí bá fi kàn wá nú àdánwò mọ́jọ́ ó jù wá lọ bá a fẹ́ bá a kọ̀ yóò sì kàn wá yẹn náà ni bá a fẹ́ o bá a kọ̀ yóò kàn wá yìí náà ni gbogbo ìgbà tí àdánwò wa kàn wá jàmọ́ lọ́run dákun jẹ́ ó bá wa lára mu gbogbo ọ̀nà tá a gbà fi kọjá àdánwò ọlọ́run dákun mọ́ṣá ìfọ̀nà rẹ̀ fi kàn wá ká lè kọjá àdánwò ọlọ́run àdánwò oríṣiríṣi ló wà àdánwò oríṣiríṣi ló wà èyí tó wá jẹ́ pàtàkì àdánwò tá a máa tọrọ ní gbogbo ìgbà pé kọ́lọ́run má fi kàn wá òun làdánwò ẹ̀sìn fòkòdáàní díì níjọ́ tọ́lọ́run bá fi àdánwò ẹ̀sìn fi kàyàn àwa nígbà tá a wá a rí gbogbo nǹkan pé lára ẹ̀ a máa wá wípé kò lẹ́sìn àgbákò àdánwò ni ọlọ́run má fi kàn wá mo bímọ èmi náà ní ọlá èmi náà àáfàá ni mí táyé mọ̀ mí bá àáfàá ni mí àmọ́ ọlọ́run wá fa àwọn ọmọ mi fi ṣàdánwò wọn kì í kírun àdánwò ni àáfàá ọlọ́run má fi kàn wá musibatu dín bàlá òdín ọlọ́run má jẹ́ àmọ́ ọlọ́run má fàdánwò àṣetọ́ ọlọ́run fi kàn wá oníyàwó ńlé àáfàá ni wọn náà ìsà ń bẹnu àwọn àáfàá náà ń bẹnu àwọn aláàfàá náà báwa náà bá sọ ti àwọn ẹlòmíì àwa náà máa sọ tiwa náà díẹ̀díẹ̀ àáfàá ló jẹ́ bó o ṣe fátò ní ìyàwó òkíhun ìyàwó ògbàwẹ̀ ìyàwó kankan mùsíbà ní bàláwò àdánwò ẹ̀sìn nu bọ́lọ̀ ń bá fi bàláwò ẹ̀sìn àdánwò ẹ̀sìn fi kàn yàwó fún yàn lé kò lè gbádùn yàwó wàláhì kò lè gbádùn yàwó yóò kú káàtó òní ni bó ṣe ń kú káàtó lọ́dọ̀ ọkọ bẹ́ẹ̀ náà yóò máa kú káàtó lọ́dọ̀ ọlọ́run ọlọ́run má fàdánwò ẹ̀sìn fi kàn wá èyí ló fa sábàbí tani Muhammad sallallahu alayhi wa sallam tó bá tọ́wọ́ àdúrà sọ́lọ́run máa ń ṣàdúrà kan pé wala taj'al musibatana fi dinina lọ́hùn dákun ma se musiba wa musiba mùsíbà ẹ̀sìn má ṣe mùsíbà wa ní mùsíbà àwọn ẹni tí ò lẹ́sìn má ṣe ọ̀rọ̀ wa ní pé ọ̀rọ̀ ẹni tí gbogbo ilé ayé ẹ̀ ló dáa àmọ́ kù káà tó fún un lẹ́sìn ọlọ́run fẹ̀sì fi jà bẹ́ẹ̀ ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún wa wọ́n dá a lẹ́bi ó dá ń gbogbo ẹ̀ àmọ́ ńgbà tá a wá wù ẹ́ títí a wá rí i pé ò láàrin àwọn mọ̀lẹ́bí ẹ̀ ò ń ṣe dáadáa fáwọn mọ̀lẹ́bí gbogbo ohun tí wọ́n béèrè ló ń ṣe fún wọn ó sì níwà tó dáa àmọ́ ò lẹ́sìn àṣẹ̀sìn àti ìwà wọ́n sì yọnu lọ́pọ̀ ni bọ́kàn ọkàn ò gbọ́dọ̀ fi kánlẹ̀ lọ́n má ṣe mọ́ fún wa mùsíbà ẹ̀sìn àkọ́kọ́ mùsíbà tó burú àkọ́kọ́ nú àwọn mùsíbà àwọn bàláwò àwọn àdánwò nìyẹn àdánwò ẹ̀sìn inú àwọn àdánwò òun ni kí ọlọ́run fúnyàn ní ọlá àdánwò ni wàláhìí làdìm ọlá tí ọlọ́run fún yàn gan àdánwò lòun náà bọ́lọ́run bá fún ẹ lọ́lá tọ́lọ́run bá sí ẹ́ ní ìyàn láyé lọ́run sọ ọlọ́run sọ ẹ lórúkọ o ní owó o ní ọlá o bí ọmọ àwọn ọmọ rẹ ìlú òyìnbó ni wọ́n wà ọlọ́run ò fi ẹ́lẹ̀ nígbà kan gbogbo rẹ pátá lọ́lọ́run fi sì kẹ́ ẹ̀ àdánwò ni àdánwò ni. Eh, wabalawunahum bilhasanat بالحسنات والسيئات àwọn oore ń gba àwọn oore àwọn oore máa ń jẹ́ àdánwò fún yàn ọ̀nà oore ó ti wá jẹ́ àdánwò fún yàn ẹwẹ́ ń tọ́lọ̀ ń fún lówó ẹni tọ́lọ̀ ń bò láṣìírí tọ́lọ̀ ń bá dá a lọ́lá àmọ́ àti wá na jẹ́ wàhálà àti fífún yàn báyìí kó jẹ́ nú ẹ̀ ó jẹ́ wàhálà àdánwò kan nù àdánwò ni ìwọ lówó ìwọ ń jẹ ìwọ ń mu àwọn tálíkà sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ tọ́lọ́wọ́n bá kà wọ́n sínú kùránì pé bó o bá jẹ o jẹ́ káwọn eléyìí náà jẹ àmọ́ ńgbà tí wọ́n jẹ tán àwọn tó kù jẹ mọ́ owó ẹ̀ ti dàdán wò inú owó tí wọ́n nínú ọlá tọ́lọ́run fún ẹ ọ̀nà wo ló fi rí àdánwò tún nìyẹn òun la fi sọnù hadisi kan pé lan tazala qadamu abdin yawmal qiyamah. حتى يسأل عن أربع عن حتى يسأل عن أربع حصال tó bá dàlí kí yẹ wọn tá a bá kó àwọn èèyàn jọ tá a bá ní ẹ dìde ẹ dìde nù sàárè yìí má bá dìde tán ẹnìkan báyìí ò ní gbé ẹsẹ̀ kan tá a fi béèrè ìbéèrè mẹ́rin kan inú àwọn ìbéèrè yìí an malihi an malihi fi maktasabahu wa á béèrè lọ́dọ̀ ẹ̀ owó tó ní àkọ́kọ́ náà ń bo ló gbéró owó náà àdánwò dé wàhálà dé ń bo ló gbéró owó ìwọ náà lọ sàmọ́dọ̀ tó rówó ẹ̀ ìwọ náà ló sàmọ́ ìrìn tó rìn tó fi rówó wọ̀sẹ́nìkan tó mọ̀ àdánwò kan nìyẹn tó rojú ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àdánwò kan nìyẹn wọ́fíìmà àǹfàkàwọ̀ ọ̀nà wo ló tún wá ná owó yẹn gan-an náà sí àdánwò míì tún nìyẹn á yìí á ọ̀nà tó tún fi ná owó sí lẹ́yìn ìgbà tó rówó ẹ̀ tán a gbà pé ọ̀nà dáadáa ló fi rówó òwò ló ń ṣe òwò rẹ̀ sì mọ́ igi ló ń tà ilé ló ń kọ́ ló fi rówó ẹ̀ àdúpẹ́ fọlọ́run ọ̀dà ọ̀nà wo ló wá na sí àdánwò ni èèyàn bá máa jókòó kájọ gbogbo bóyá ṣe rówó èèyàn fi rí tọrọ kọ́bọ̀ èló ló wọlé lẹ́ni èwo ló wọlé lọ́la ọ̀nà wo ló ló wọlé táwọn àwọn àròjọ yẹn tọ́dọ̀ ọlọ́run àdánwò ni ọ̀nà wo lo tún fi ná mọ́sálásí wo lo náwó sí àwọn àáfàá wo ní ń jẹ owó ẹ̀ àwọn àáfàá wo ní ń jẹ owó ẹ̀ sáwọn àáfàá tó wà lẹ́nà àtọ́lọ́hún tí ń ṣe tọ́lọ́hún lójoojúmọ́ ni àbáwọn tí ń gbájú ẹ̀ ó rọjọ́ gbogbo ẹ̀ mọ́sálásí ilé kéwú àwọn ọmọ kéwú tí ń kéwú tí wọ́n sọ kọ́ọ̀lá lọ́wọ́ kọ́ọ̀lá rọ̀ṣúlù sáwọn olùnáwó ẹ̀ sí o tó rojọ́ yìí ni àdánwò lówó di ìlú àláfíà gan náà ànáwò wàláhì àdánwò ni àlàáfíà tọ́lọ́wọ́n bá fún wa àdánwò gan lòun náà òun ló fa sábàbí tani Muhammad sallallahu alayhi wa sallam ó fi sọnù hadith kan wípé ó ní ìrìtánimù hamsan min hamsin ìrìtánimù hamsan min hamsin àwọn ìrìtánimù hamsan qabla hamsin gbìyànjú tíráyì gbìyànjú kó o try nǹkan mẹ́ márùn kan kí nǹkan márùn kan tó wá bá ẹ gbìyànjú kó o try kó o ṣe iṣẹ́ márùn kan kó tó di pé àsìkò kan wà wá tó rí lè ṣiṣẹ́ náà mọ́ anabi wa kanu ẹ̀ wọ́n ní wasihatuka qabla saqamika wasihatuka qabla saqamika njọ́ tó lálàáfíà tó rí rẹ̀ pé alhamdulillah gbìyànjú kó o tíráì kó o ṣiṣẹ́ fọlọ́run kó tó di pé àìsàn dé ó ti di mùsíbà yọ tí wọ́n lálàáfíà gbọ̀nyẹn àlàáfíà tiẹ̀ ṣe náà ní tiẹ̀ lálàáfíà bá fi dé fún wọn báyìí bí ah, àwọn ìyàwó oníyàwó lálàáfíà mọ́ wọn náà bá ti lálàáfíà dé ọyá ìlú ìlú òrójúmọ́ àwọn bìvẹ́tì òrójúmọ́ àlàáfíà tiẹ̀ nìyẹn wọ́n bá lálàáfíà àìrí ẹ mọ́ṣáláṣí tí wọ́n bá rí àlàáfíà orí fatẹ̀síbù kó o bẹ ọlọ́run kó o tọrọ fún ara rẹ kó o tọrọ fún àwọn ọmọ ẹ kó tọrọ fún gbogbo eré kó tọrọ fún eré ààrẹ àláfíà àti ẹ̀yìn ṣe yìí àmọ́ ṣìnà ṣá ọtí mímu ṣá àmọ́ tá a rẹ̀ bá dé ẹ̀hẹ́n o máa ń dọtí dúró mùsíbà ni àláfíà di fún wọn àláfíà di ó di ó di ó di bàláwò ó di àdánwò fún ẹ nítorí ò lu àláfíà sọ́nà àtọ́lọ́hún bẹ́ẹ̀ náà ni ọlọ́run tó máa ń gba ọ̀nà ọ̀nà aburú láti fi jẹ́ mùsíbà fún yàn ah, ọlọ́run dákun ọlọ́run dákun gbogbo ètò olè ṣe fún wa má jẹ́ ọgbà má gbọ̀nà aburú fi yọ sí wa ọlọ́run má gbọ̀nà aburú fi yọ sí wa akíyàn jí láàárọ̀ ọ̀nà aburú kan nìyẹn o àwọn aburú oríṣiríṣi nìyẹn o kíyàn jí láàárọ̀ kó má rí ohun tí ó jẹ àdánwò ni àfa kíyàn jí látàárọ̀ ó jí lé ní gbà tó jí ó wojú lẹ̀ ó wojú lẹ̀ kò rí nǹkan aago méjìlá lù ọ̀sán dé aago mẹ́rin wá lọ aago mẹ́fà alẹ́ wá lọ ó lọ sùn bẹ́ẹ̀ ilẹ̀ tún mọ́ bẹ́ẹ̀ náà lọ lọ́la náà kò tún rí nǹkan náà àdáwò dé wàhálà dé ni ìyẹn wàhálà dé àìrí nǹkan jẹ àdánwò ni ọ̀nà abú lọ́lọ́run gbà yọ sí ẹ onílé òbímọ ọlọ́run fún ẹ lálàáfíà. La gbogbo ẹ wà fún ẹ gbà ọ wọn lọmọ rẹ lọ lóyìnbó ikú ni wọn ikú ẹ ni wọn òkú ẹ ni wọn gbé ránṣẹ́ sí ẹ àdánwò dé nìyẹn ọ̀nà tọ́lọ̀ ọ̀nà àdánwò míì tún nìyẹn ọlọ́run tó yọ báyìí gbọ́ ọ̀nà míì nìyẹn ọlọ́run dákun gbogbo àwọn àdánwò tá à ní lè gbà ọlọ́run dákun má fi kàn wá ọlọ́run má yọ sí wa níbi tá a fẹ́ ọlọ́run gbogbo tí ń jẹ́ àdánwò ọlọ́run má fi kàn wá. aláàánú Muhammad sallallahu alayhi wa sallam ọlá títóbi ọlọ́run jama àwọn ọ̀tá làdánwò máa ń kàn àwọn ọ̀tá lọ́lọ́run dá gan-an pé àwọn aládánwò ni àdánwò ọlọ́run máa ń dán wọn wò àwọn ọ̀tá ni nítorí ajura wa lọ nú àdánwò ọlọ́run sì nífẹ̀ẹ́ àdánwò jura wa lọ fúnra wa jama àwọn ntàdánwò máa ń kàn jù lákọ̀ọ́kọ́ hum ahabu nasi ila Allah àwọn ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù tàdánwò máa ń kàn àwọn ntàdánwò máa ń kàn jù láyé àwọn ẹni tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí lànàbí fi sọnù hadisi kan wípé ìdá ahaballahu qawma ìdá ahaballahu abdan ibtalahu ìdá ahaballahu qawman ibtalahu bọ́lọ̀n bá ní aw kama qala rasulillah sallallahu alayhi wa sallam bọ́lọ̀n bá nífẹ̀ẹ́ nìkan bọ́lọ̀n bá nífẹ̀ẹ́ nìkan yóò wá kó bàláwò yóò kó gbogbo mùsíbà ilé ayé yóò sì kó tì í lára yóò wá ọlọ́run máa wò bí ó ṣe ṣe é sí ọlọ́run máa wò ó ọ̀nà wo ni ó gbà bọ́wọ́ ni ó ṣe ṣe é sí ẹ̀ sì wá rí tàwọn ta lọ́lọ́run wọn bá nífẹ̀ẹ́ sí jù tẹ́yìn náà mú àwọn jàmáà ta lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù tẹ́ ẹ mọ̀ ashaddu nnasu bala'an al-anbiya al-anbiya wa rusul àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù tá a mọ̀ tádé wọn sì pọ̀ jù òun làwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run àwọn àyàn ọlọ́run àwọn olólùfẹ́ ọlọ́run nìyẹn àwọn tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí jù nìyẹn ló fà á àwọn àdánwò wọn pọ̀ ọlọ́run máa ń yọ bá wọn níbi tí wọn ò léèrò sí ọlọ́run sì mà níyàn ọlọ́run sì mọ ohun tí ń fẹ́ tó fi gbá àbúdá àdánwò bá wọn àwọn àyàn ọlọ́run àwọn olólùfẹ́ ọlọ́run àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù àwọn ọlọ́run wọn bá máa ń gbé àdánwò bá ìyá mi tó ń gbọ́ mi ń lé bàbá mi tó ń gbọ́ mi ń lé jákèjádò ìlú yorùbá bàdẹ́wò ẹ bá pọ̀ mo wí pé nínú ìfẹ́ ọlọ́run ní bẹ fún ẹ náà bàdẹ́wò rẹ bá pọ̀ ó lọ́jà ó tà ó lọ́jà ó tà ó gbẹ́rù kalẹ̀ ó rẹ́ni yọ owó ẹ̀ ó kọ́lé kalẹ̀ gbàǹjo ẹ̀ ló lù ú ó bímọ ọmọ náà dàgbà nígbà tí ó dé bí ó ṣe dé ó ti dé tó máa jẹun ọmọ ọlọ́run gba lọ́wọ́ ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ ni gbà bẹ́ẹ̀ pọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ ni nítorí kí ni àwọn tí ọlọ́run nífẹ̀ẹ́ sí jù àwọn ànábì ọlọ́run ni àwọn náà làdánwò wọn sì pọ̀ jù ẹ wá wo àwọn ànábì ọlọ́run òun lànábì fi sọnù hadisi kan pé ashaddu náà ashaddu náà sì bala'an al-anbiya'u thumma al àwọn tí mo sì bá wọn pọ̀ jù àdáhùn wọn pọ̀ jù lédi lọ́dọ̀ ọlọ́run jù òun ta ni òun làwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ní àwọn làdáhùn wọn pọ̀ jù ká tó wá sọ àwọn tó kù ẹ jọ ẹ wo ànábì wa Ibrahim aleyhi salatu wa salam ẹ wo gbèsè ayé ẹ lọ ẹ wo gbèsè ànábì wa Ayuba aleyhi salatu wa salam. Ewu wò pé sí ànábì ádámà náà gan náà tí ń bàbá wa náà ewu wọn, wọ́n àdánwò wọn Ewu wò ànábì yúnúsà ẹ wò wo sallallahu alayhi wa sallam tí ń muhammad tọ́lọ̀ fi bá wọn Ewu anabi Ibrahim àwọn ẹni ọlọ́ọ̀ nífa wọ́n sì tá a fi bẹ dáhùn wọ́n sì fi ọlọ́run wá ń wò wọ́n ran ọlọ́run wá ń wò wọ́n ran kò wá fún wọn lọ́mọ tí ó jogún ìmọ̀ tí ń bẹ lọ́wọ́ wọn tí ó jogún àlàáfíà wọn tí ó fi jẹ́ àrólére lẹ́yìn wọn ọlọ́run ò fún ó sì ń wò wọ́n ran gbogbo wọn sì gbó ọkọ gbó ìyàwó náà gbó gbogbo wọn sì dẹni ogbó wọn sì wà bẹ́ẹ̀ wọn sì ń retí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò sì tí ì dá wọn lóhùn ah ìyá gbà títí wá dé àmọ́ ibi tá a sáré lọ ọmọ eléyìí wọn lọ bìkan wọn sáré lọ bìkan ànábì náà wá jókòó bẹ́ẹ̀ títí títí títí kò gbúrò kò wá ọlọ́run kó tó wá dá a lóhùn nígbà tó ọlọ́run wá dá a lóhùn kọ́ ó fún un ní ànábì Ismail nígbà tánábì Ismail náà dàgbà díẹ̀ bíi ti bíi kó dàgbà bí ò tí ì dàgbà báyìí ọlọ́run tún wá dán wò pé lọ́ọ́ mú ọmọ ẹyọ kan náà kó ti kó fi ṣe sàárà fẹ́mi ọlọ́run àáfàá o mọmọ ẹyọ kan náà kó o fi ṣe sàárà fẹmi Ọlọ́run ah Ọlọ́run dákun má jẹ́ àmọ Ọlọ́run kéèyàn bí mẹ́wàá kán ní kó gbé ẹyọ kan náà kó lọ dùn sí sínú òkun àbí kó fi ṣe sàárà fẹnìkan lé ẹ kó sì má béèrè ẹ mọ́ yóò ṣòro àwọn ànábì Ọlọ́run yẹn ẹyọ kan tó tún bí ìní dálọ́run tó wá fún yín níkẹyìn ayé Ọlọ́run tó ní kó gbé ẹyọ náà wá kó fi ṣe sàárà kó dù kó pọ̀bẹ kó dù àdánwò ni Ọlọ́run sì yọ wọ́n bẹ́ẹ̀ nígbà tó ní ọlọ́run ni wọ́n anabi ayuba ńkọ́ aleyhi salatu wa salam ẹ mọ iye ọdún tó ẹ náà wọ iye ọdún tó ṣe lérí ẹni tí gbogbo ẹbí sá tọrẹ sá kò sẹ́nìkan mọ́ ìyàwó gan náà ò dúró wọ́n wá lọ gbé ìlú síbi kan sínú igbó kan sáyè kan tí mi ń bẹ hẹ́lẹ́ hẹ́lẹ́ agbára ti tán gbogbo ara ti gbẹ kò sẹ́nìkan mọ́ ìsì ń pe ọlọ́run yìí sì ń bọ́ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sì ń gbọ́ tí bẹ́ẹ̀ náà ọlọ́run ò dá lóhùn àfìgbà tọ́lọ́run ṣe ohun tó fẹ́ ṣe lára ẹ̀ ná àfìgbà tọ́lọ́run bá débi tó fẹ́ dé lára ẹ̀ ná aṣáàdùn náà ṣùgbàlá àǹbíyá o àwọn tí mùsíbà wọn pọ̀ ju àwọn ànábì ọlọ́run kí ló dé táwọn eléyìí wọn máa wá jẹ́ ẹni ọlọ́run tán táyì wàhálà ó tó máa wá bá wọn kí ló dé táwọn eléyìí ó jẹ́ ẹni ọlọ́run tán ń jẹ́ ẹni ọlọ́run tán wàhálà ó tó máa wá bá mi bẹ́ẹ̀ àwọn bá wà lásìkò tá a wà yín nísìsiyìí tí bá ń kírun àbáwọn aláàfáà afa kan bá ṣe irun gbọ̀n àbí nǹkan kan kò ṣe irun gbọ̀n tí bá ń bẹ ọlọ́run tí ń bẹ ọlọ́run tí ń bẹ ọlọ́run tí ń sọ̀rọ̀ fọlọ́run tọ́lọ́run wá ń fi jíjẹ àti mímu ọlọ́run fi ní lára ọlọ́run fi jíjẹ àti mímu fi ní lára lọ́dún àwọn ẹlòmíì yóò dùn ní yẹ̀yẹ́ àtọ́lọ́run dára lára àfáàní àtọ́lọ́run dára lára àfáàní bẹ́ẹ̀ bá rẹ́ lòmíì ọlọ́run máa yọ mùsíbà oríṣiríṣi bá wọn mọ̀ wá rẹ́rìn ẹ̀rí gbogbo ọjà ẹ̀ ló ti tán kò látẹ mọ́ kò tún pàtẹ síta mọ́ gbogbo owó ẹ̀ ó ti tán mùsíbà ti dé bá ó ti kẹ́rù wọlé wọn máa fi ṣe yẹ̀yẹ́ àsọlọ́run dára lára ó ń tọ̀hún ni àsọlọ́run tọ́lọ́run fẹ́ yọ gbà sí àmọ́ àwọn ànábì ọlọ́run ló ní mùsíbà àkọ́kọ́ ọ̀dà kí ló dé tọ́lọ́run máa ń ṣe mùsíbà àti kí ló dé tọ́lọ́run máa ń nífẹ̀ẹ́ wọn tí máa ń fún mùsíbà kí ló dé tọ́lọ́run ó nífẹ̀ẹ́ wọn tán ó tún wá ń jẹ́ pé kò sí ìbàní tó ń bá wọn kí ló dé àwọn àfáà ní lè ráfẹ̀ manzilati ọlọ́run ọba fẹ́ gbé wọn sáyé kúrò láyé wọn tọ́lọ́run fún wọn kó tún ju àyè bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ gbé wọn ga ọlọ́run fẹ́ fún wọn láyè kan tó tún ju àyè tí wọ́n wà lọ ẹlẹ́ẹ̀kejì tekfiru dhunub ah, bóyá àṣìṣe kankan ni wọ́n ṣe tí wọ́n sì jẹ́ ní àlùjánnà wọn sì gbọ́dọ̀ gbẹ́sẹ̀ wọ́dọ̀ ọlọ́run lálìkè ọmọ ọlọ́run wà ní a bó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìfì kẹ̀kẹ́ fi kàn wọ́n tí ó fi nu ẹ̀ṣẹ̀ náà kúrò láyé ń bí kó tó wá bẹ́ẹ̀ mi torí wọn gbọ́dọ̀ tọ́ iná wò wọn sì gbọ́dọ̀ gbẹ́sẹ̀ wọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá fi díẹ̀ fi kàn wọ́n wọn wá bá ọlọ́run pẹ̀lú mímọ́. bẹ́ẹ̀ náà tún ni àwọn nínú àwọn ẹni tó jẹ́ pé mùsíbà àwọn tó máa ń pọ̀ asọ́ọ̀lì hùnà asọ́ọ̀lì hùnà àwọn ẹni àwọn ẹni rere àwọn ẹni dáadáa bí àwọn sàábì ànábì báwọn ẹni ọlọ́run àwọn tí ń kírun tí ń gbàwẹ̀ tí ń yọ zaka tí sì ń ṣètò ọlọ́run lójoojúmọ́ ọlọ́run ó sì wá kó mùsíbà tí lọ́rùn olówó ẹ̀ ń sì ń yọ sàárà ń ṣe sàárà àánú owó ẹ̀ ń kírun fọlọ́run ń gbàwẹ̀ fọlọ́run ń ṣe dáadáa àmọ́ ti bẹ́ẹ̀ náà olóhùn wa kó mùsíbà tí ikú ọmọ àìríjẹ àìrímu àlàáfíà ò ní sí yóò máa wá wo rẹ̀ pé ọlọ kí ni mo wá ṣe kí ni mo ṣe fọ́lọ́run àwọn yóò máa wá gbàgbé fi ṣe yẹ̀yẹ́ má ro rẹ̀ pin ọlọ́run ọba ti sọ fún ọlọ́run ti sọ̀rọ̀ tiẹ̀ náà nù kúra ànábì ti sọ̀rọ̀ tiẹ̀ náà ó ní ahabu nas ashadu nas bala al-anbiya thumma salihun àwọn ntàdéhùn wọn pọ̀ àwọn tọ́lọ́run bá ní tí ọlọ́run bá nífẹ̀ẹ́ àti fàdánwò kan jù àwọn ànábì ọlọ́run àtàwọn ni dáadáa àtàwọn ẹni dáadáa àwọn tó tún jẹ́ àwọn aládàáwò àsìkò ti lọ àwọn kèfèrí àwọn tí ò ṣe tọlọ́run àwọn aládàáwò kan tó nìyẹn ọlọ́run máa ń fa àdánwò kan wọn àwọn àdánwò tiwọn ìyà ọlọ́run ni láyé àtàlìkìyọ̀mọ̀ wàlànàzìkànnàhùn mínà àdáàbẹ̀ adínà wàlànàzìkànnàhùn mínà àdáàbẹ̀ akara dùnà wàlànàzìkànnàhùn. ولهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب أليم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب أليم ọlọ́run yẹ̀yẹ́ wọn láyé tó bá tún dàlẹ́ kí ọmọ ọlọ́run tún yẹ̀yẹ́ wọn àpẹẹrẹ àmì ìyà tiwọn nìyẹn ohun tó fà tọ́lọ́run fi jà wọ́n yà nìyẹn wọ́n jìyà lọ́dọ̀ ọlọ́run láyé tó bá tún dàlẹ́ kí ọmọ ọlọ́run tún jìyà lọ́dọ̀ ọlọ́run lọ́mọdé àmọ̀ ìyà ọlọ́run lọ́mọdé àmọ̀ ìyà ọlọ́run ọlọ́run dákun má ṣe àìforí ẹ̀ṣẹ̀ wa jì wá ibi tá a ṣe ọlọ́run ṣe ọlọ́run dákun má ṣe àìṣàánú wa ibi tọrọ wa dáadé ọlọ́run dákun má ṣe àtibẹ̀ ṣe lọ́run ibi tá a kù tá à ń tọwọ́ tá à ń rawọ́ ẹ̀bẹ̀ síwájú ọlọ́run inú mùsíbà ilé ayé wa ọlọ́run dákun má ṣe àìṣàánú wa ń bẹ ọlọ́run ọlọ́run dákun má wa wa alaykum wa rahmatullahi wa barakatuh. allahu akbar allah. لله الحمد إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله تعالى فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ثم الصلاة والسلام على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد adúpẹ́ fún ọlọ́run ọba àlekè ọlá èyí tá a أوني أو wá sí tó jọ́nà tí islam fara mọ́ tá a fi kúrò nú àdánwò ọ̀nà wo la gbà tá a fi kúrò nú àdánwò a ti gbà wípé àdánwò ohun tí ó ṣẹlẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa ni yaqulu Allahu tabaraka wa ta'ala ba'da a'udhu billahi minash shaitani rajim ahasiba an an yutraku an yaqulu amanna wa la yuftanun kò sọ́nà tá a gbà tọ́jà yìí pé ọlọ́run ò ní dán wa wò a ti sọ tẹ́lẹ̀ wá lọ wípé àdánwò oríṣiríṣi ní ń bẹ lọ́dọ̀ ọlọ́run àdánwò owó àdánwò àlàáfíà àdánwò ọmọ àdánwò dúkìá lóríṣiríṣi àdánwò ìmọ̀ ìmọ̀ gan-an náà àdánwò ni ìmọ̀ òun gan-an náà tọ́lọ̀ ń fáwọn ẹlòmíì àdánwò ni nítorí anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe lálàyé fún wa wípé tó bá dàlíkì yawma lam tazala qadamu abdin yawma al-qiyamah hatta yus'al an arba'i khisali wa dhakara minhu wa an ilmihi madha amila bihi ìmọ̀ tó o ní á béèrè òun náà á béèrè òun náà tọrọ ọ̀pọ̀ ló jẹ́ àfa tá a wà yìí ọ̀pọ̀ lálùfá ọ̀pọ̀ fa ọ̀pọ̀ làáfà lóríṣiríṣi ló wà èyí tí wọ́n jẹ́ òmọ́ ká sì gbà ká má gbàgbé ká má gbàgbé ọlọ́run dákun ọlọ́run má fi mọ̀ fi ṣe mùsíbà fún wa àwọn olómìnira ìmọ̀ tọ́lọ́run fún wọn ló jẹ́ mùsíbà ayé wọn àwọn lomi ìwà àìmọ̀ wọn ni òun ló jẹ́ mùsíbà tiwọn náà àìmọ̀ ni ló sọ wọn di wípé wọ́n sọ wọ́n sọra wọn do ní mímọ̀ àwọn náà wá dá àfà wọ́n wá sọ wọ́n wá ba ìmọ̀ jẹ́ ìmọ̀ wá di mùsíbà fún wọn ọlọ́run dákun má ṣe èyí tọ́lọ́run bá fẹ́ nìkọ̀ọ̀kan díẹ̀ nínú ọ̀rọ̀ àná Muhammad nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run má ṣe ń bàláwò fún wa má ṣe ń ti mùsíbà fún wa ọ̀nà wo láwàá gbà káàfi kúrò nínú àdánwò ayé nínú mùsíbà tọ́lọ̀ ń fún wa nínú ọlá tọ́lọ̀ ń fún wa tí ò ní di mùsíbà fún wa tọ́lọ̀ ń wo fi kó wa yọ nú ẹ̀ ọ̀nà wo láàgbà àwọn àáfàá ṣàlàyé púpọ̀ lórí ọ̀nà àbáyọ nínú mùsíbà ọmọ ìyá mi tó ń kẹ́tí gbọ́ mi ń lu Yorùbá ọ̀nà àbáyọ nítorí àti mọ̀ yí pé mùsíbà ó wà náà ni kò sì sí ilé tó o dé tó o bá dánwò kò sí ilé tó o dé tó o bá dánwò bó o bá délé olówó bó ṣe lówó tó o ní ń ṣàwòyé àdánwò bó o bá tún délé tálíkà náà òun náà tún wá ṣàdánwò ń ṣàwòyé àdánwò ta lẹni ò wá ládánwò èyí tó wá kù fún wa ní ọ̀nà àbáyọ báwọn àwọn ẹni ọlọ́run náà àwọn ànábì ọlọ́run báwọn ṣe rán ọ̀nà àbáyọ ni àtàwọn awliya Allahi wa salihuna nú àwọn ẹni dáadáa báwọn ṣe rọ́nà àbáyọ ni àwọn àfáà ṣàlàyé ọ̀nà àbáyọ káwa náà lè rọ́nà àbáyọ nítorí ẹni tó bá rọ́nà àbáyọ òun ló mérí Ọlọ́run jama ọ̀nà àbáyọ àkọ́kọ́ nínú àdánwò asọ́bù òun ni sùúrù òun ni sùúrù kò sọ́nà míì tó o lè gbà àfi kó o ṣe sùúrù àfi kó o ṣe sùúrù lérí ọ̀nà àdánwò tó lọ́n fún ẹ gbólóhùn owó lọ́n bá fún ẹ ni ṣe sùúrù kó o fi na fáwọn tó yẹ kó o na fún bálàáfíà lọ́lọ́run bá fún ẹni ṣe sùúrù kó o fi lu àlàáfíà náà sọ́nà ọlọ́run innama yuwaffa as-sabiruna ajrahum yóò bi ghairi hisab ọlọ́run ọba lẹ́lẹ́sàn àwọn ẹni tó jẹ́ pé wọ́n ní sùúrù ọlọ́run nìkan ló lè san wọ́n lẹ́sàn kọ́dà àwọn àfáà ni pé wọ́n ń bẹnu àwọn èèyàn mẹ́ta tọ́lọ́hún ọba ò ní wọn iṣẹ́ wọn lálẹ́ kì í ọmọ àwọn onísùúrù torí bí èèyàn bá ní sùúrù ó kó ohun gbogbo já àkọ́kọ́ nìyẹn asọ́bùrù ó ṣe sùúrù ó gbà fọlọ́hún ó ṣe sùúrù ẹlẹ́ẹ̀kejì ọ̀nà àbáyọ ẹ̀rídọ̀ bí kọ̀dọ̀ ìláhi wọ̀ kọ̀dàrí ẹ̀rídọ̀ bí kọ̀dọ̀ ìláhi wọ̀ kọ̀dàrí ó gbà kádàrá gbọ́. Hmm. ọ̀nà àbáyọ nu ó gbà wípé ohun tí ń ṣe mí yìí kádàrá ni eh. kádàrá ni ohun tó dé ohun tó dé bá mi ọlọ́run kádàrá ẹ̀ fún mi ni lọ́lọ́run fi sọ nù kúránì wípé sunnatallahi sunnatu sunnatallahi fil ladina khalaw min qabl wakana wakana wakana amru wakana amrullahi qadaran maqdura súnà ọlọ́run ni bọ́lọ́run ṣe kọ́ nìyẹn pé yóò ṣẹlẹ̀ nígbésí ayé ẹ̀ bó o fẹ́ o bó o kọ́ o ihun tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ni kí èèyàn máa sáré pé òun ò fẹ́ lówó láyé bọ́lọ́run bá kára kó lówó lówó náà ni yóò wá kọ́ ẹ̀ mọ́ ṣe bó wàá ṣe sí bó ṣe ṣe sí ó wu ọlọ́run bẹ́ẹ̀ ni bó bá sì wu ọlọ́run kò ní kọ́ ẹ̀ mọ́ ṣe kí èèyàn máa wá sáré sáré sáré pé òun náà fẹ́ dolówó náà ni bọ́lọ́run ò bá kádàrá òkun ní owó bọ́lọ̀ bá ti kádàrá ẹ̀ lé eléyìí òní náà ni kí ẹ máa mú ewé kó o má ṣàìsàn àwọn olùmíín wà ewé ni wọ́n máa ń kó mọ kí n má ṣàìsàn kí n má ṣàìsàn kí n má ṣàìsàn yín náà ni àìsàn tọ́lọ̀ bá sì ní kó fẹ́ dé ohun tí ń kọ̀ tí ò fẹ́ kó ṣàìsàn tí fi mú ewé pé òun fẹ́ ṣàìsàn náà nǹkan náà yóò sì gbé òun ní ikú tó ń ṣàìsàn kó o mú ewé àti má kú ni òun mú ewé kó má ṣàìsàn nítorí kó má bàa kú ọ̀dà ikú náà ló sì wá mú ẹ èwo ló ń fẹ́ èwo ló ń kọ̀ níìsín Ọlọ́run dákun ọlọ́run kádàrá dáadáa ni ó kọ fún ọlọ́run wọn kádàrá abú fún ọlọ́run wọlé àní Muhammad wọlé yìí tá a fà ní Muhammad sallallahu alayhi wa sallam bá a bá fà nábì tọrọ tó àwọn ará sùn àwọn onísùnà wọn ni ká má fà nábì tọrọ àmọ́ ẹ jẹ́ àfi àní Muhammad fi tọrọ àwa gbà wọlé pé a lè fi ọlá tọ́lọ̀ ń fà ní Muhammad sallallahu alayhi wa sallam a lè fi tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run kò wúru ọlá bẹ́ẹ̀ bí ìbátẹ̀ tó tà ní Muhammad ọlọ́run kò fà wá náà ti wá òun ní ìmánì àjàmá agbàkadàrà gbọ́ nílùú tó dé bá wa agbàkadàrà gbọ́ walil qadari maratib bí yẹn bá ṣe gbàkadàrà gbọ́ ó gbọ́dọ̀ gba nǹkan mẹ́rin gbọ́ bí yẹn bá gbàkadàrà gbọ́ ó gbọ́dọ̀ gba nǹkan mẹ́rin gbọ́ àkọ́kọ́ ohun tí ó gbàgbọ́ ni wípé al-ilmu bi anna Allaha ya'lamu ma hadatha lahu àfi kó lọ gbà kó mọ ìmọ̀ àmàdájú kó mọ ìmọ̀ àmàdájú pé ohun tí ń ṣèlérí mi ń ti bẹ nínú ìmọ̀ ọlọ́run bí ìbá sínú ìmọ̀ ọlọ́run ni kò ní í ṣe àkọ́kọ́ ó yẹ kó o gbà bẹ́ẹ̀ pé ohun tí ń ṣèlémi lérí yìí o wàláhì ń bẹ nínú ìmọ̀ ọlọ́run náà lọ́lọ́run fi sọ́nù Kùránì fani Muhammad pé ba'da a'udhu billahi minash shaitani rajim wa 'indahu mafatihul ghaib la ya'lamuha illa huwa. ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها Ọlọ́run ló ní ma gbogbo nǹkan gbogbo nǹkan pátá kò sí ìtọ́lọ́run ọba ò ní mẹ́ wọn náà máa mọ̀ wípé ìmọ̀ kó wá fún ẹ ọkàn ọkàn Ọlọ́run ìmọ̀ Ọlọ́run kó wá fún ẹ kó o máa sọ fúnra ẹ wípé Ọlọ́run mọ̀ mí èmi náà ń bẹ́nu ẹ̀dá Ọlọ́run èmi náà ń bẹ nínú ẹ̀dá ọ̀tọ́lọ́wọ́n bá dà àà yóò wá lóhun ò mọ̀ mí ni ọlọ́run mọ̀ mí ó sì mọ ohun tí ń ṣẹlẹ̀ lémi rí ó gbàgbọ́ bẹ́ẹ̀ ó gbàgbọ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ ni ó ní mọ̀ pé ó mọ̀ dájú pé ó wu ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì min maratibul qadar alkitaba anna Allah kataba Allah kataba ma hadatha alayhi ó wu ọlọ́run lẹ́yìn ìgbà tọ́lọ́run mọ̀ tán ó ti ń bẹnu àkọọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ ni ó ti bẹnu àkọọ́lẹ̀ ni ó ti ń bẹnu àkọọ́lẹ̀ ni tí ò bá sínú àkọọ́lẹ̀ kò lè ṣẹlẹ̀ tí ò bá sínú àkọọ́lẹ̀ kò lè ṣẹlẹ̀ òun ló fi wálé wánú hadith anabi wípé inna ahadakum la yujma'a la yujma'a khalquhu fi batni ummihi arba'ina yawman àrùbáyìnà yawman gbogbo wa bá a ṣe wáyé ẹnì kọ̀ọ̀kan wa máa ń gbénú àpò láyé ẹ̀ tọ́lọ́hún máa ń dá ohun tó bá dá síbẹ̀ látara àtọ̀ yóò fi di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó dẹran bá sí àwa fi gbogbo ṣe àwa fi gbogbo ẹ̀ sí àrùbáyìnà yawman lẹ́yìn ìgbà tó ti ṣe bí ọjọ́ mélòó kan tó dìyàn tán wàyú umaru bi arba ikẹlibáàtì ọlọ́run wa pàṣẹ àwọn kankan lẹ́yìn àwọn ọjọ́ mélòó kan lẹ́yìn oṣù mélòó kan ọlọ́run wa pàṣẹ àwọn àṣẹ kan yu'maru bi rizqihi yuktabu rizqihi yuktabu bi rizqihi ọlọ́run wa pé ẹ bá ń kọ àrísìkì ẹ̀ tí ó lò láyé ọlọ́run wa kọ ọlọ́run wa kọ pé ẹ kọ àrísìkì tí ó fẹ́ lò láyé ọlọ́run ó kọ wà ájàlèhì iye ọdún tó fẹ́ lò láyé ọlọ́run wa kọ wà ámàlèhì iṣẹ́ tí ó ṣe láyé ọlọ́run wa kọ wàṣẹkíyùn àmṣàì gbélérí ibú èèyàn ni ẹkọ gbélérí ire èèyàn ni ẹkọ kí ló tó kù wọn ti kọ gbogbo ẹ kí ló tó kù ó lọ ní ìmọ̀ wípé ọlọ́run ti kọ ọ́ tí ò lè nù mọ́ fi lóhìn mahfuz ọlọ́run ti kọ síbẹ̀ ni kò lè nù mọ́ láyé bó o bá lọ gbà bẹ́ẹ̀ o mọ̀ bẹ́ẹ̀ àdánwò ẹ̀ ò lè tán àdánwò ẹ̀ ò lè tán ó gbà wípé ọlọ́run ti kọ́ ọ síbẹ̀ láti láti ọdún tí kọ́lọ́run tó dá gbogbo nǹkan lọ́lọ́run ti kọ́lọ́run tó dẹ́ ẹ wáyé lọ́lọ́run ti kádàrá ẹ̀ sí pé ìṣẹ̀lẹ̀ ayé mi ò báyìí ní òrì n bá bímọ lọ́jọ́ báyìí tó bá dàsìkò báyìí ọmọ náà ó kú pé náà bá lówó tí n bá ṣòwò tó bá dàsìkò báyìí òwò náà yóò lọlẹ̀ tọ́lọ́run bá tó débé tó bá dé dàsìkò báyìí ń jẹyà lásìkò báyìí ń mú àjàrọ̀ lásìkò báyìí ń wá ṣe báyìí lásìkò báyìí gbogbo ẹ̀ pátá plan ní lọ́dọ̀ ọlọ́run tó ti wà ńlẹ̀ kò lè yẹ mọ́ kò lè yẹ mọ́ ẹlẹ́ẹ̀kẹta tó yẹ kó o gbàgbọ́ nu kádàrá ẹ òun ni wípé almasiyatullah fíìkà pé gbogbo ìṣẹ̀lẹ̀ ayé ẹ ní dáadáa táburú òwú ọlọ́run nígbà tọ́lọ́run ọba ó nímọ̀ ń pẹ́ ẹ̀ tán tọ́lọ́run tó wá kọ́ kalẹ̀ tán yóò wá wu ọlọ́run pé ìkun tí ń ṣẹlẹ̀ nígbésí ayé ẹ̀ ni yóò wá wu ọlọ́run pé kí nǹkan náà ṣẹlẹ̀ kí ò bá wu ọlọ́run kan náà ò lè ṣẹlẹ̀ wàmátàṣá òun náà ìlà ẹ̀yàṣà Allah ẹnìkan ò lè ṣe nǹkan kan ẹnìkan ò lè dá itọ́ gbé mì ẹnìkan ò lè dá ẹsẹ̀ gbé ẹnìkan ò lè dá ọ̀rọ̀ sọ ìlà ẹ̀yàṣà Allah àfi kó jẹ́ ìpè ọlọ́run ó wu ọlọ́run kíyàn gbèrò nìyàn gbèrò ní tóun fẹ́ lọ lóyìnbó ó ti gbèrò póun fẹ́ lọ lóyìnbó àmọ́ lámìyàṣà nígbà tí ò bá wu ọlọ́run bàálù náà ò rí ṣiṣẹ́ yọ kò ní lè lọ kò ní lọ ńgbà tọ́lọ́run kò wú ọlọ́run òun ní rí wípé kíní yìí àmú dédìí ẹ̀ mo sì gbọ́dọ̀ dédìí àmọ́ ńgbà tí ò bá wú ọlọ́run kò ní lọ kò sì ní lọ náà ni wọ́n máa tàṣà àwùnà nǹkan kan ò lè wù yín o kẹ́ ẹ wá rí iṣẹ́ o ìlà ẹ̀yìn àṣà Allah àfi kó wú ọlọ́run lókun ìgbà tí ò bá wú ọlọ́run ẹ máa dara yín láàmú pa ẹ̀ ní ọ̀dà ìgbésí ayé tiẹ̀ sì ní ọmọlóbí ló kù yìí tó lè dá padà yìí owó lo ní owó lo ní tó tó ní tó ní tó ní tó ní tó sì fà ọlọ́run ò fáwọn ẹnìkan òun ló ná nàkú náà wúwo ọlọ́run náà ní ká fi sí wúwo ọlọ́run náà ní ọlọ́run dákun ohun tí ó wù wá tí ò ní wù ọlọ́run tí ó wù wá tí ò ní ṣe wá láǹfààní ọlọ́run dákun má kára ara ìgbésí ayé wa má fi ṣe mùsíbà fún wa ọlá àwé bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run a lọ mọ̀ wípé gbogbo ìṣẹ̀lẹ̀ ayé wa ó wù ọlọ́run ni lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ti nímọ̀ ń pẹ́ ẹ̀ tán ká lọ mọ̀ wípé ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ ni látọdún láéláé lẹ́yìn ìgbà tó kọ àkọọ́lẹ̀ ẹ̀ tán ó wá ní kí nǹkan náà wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó kọ àkọọ́lẹ̀ rẹ̀ tán ó wá wu ọlọ́run pé kíní tí mo kọ àkọọ́lẹ̀ náà o mo fẹ́ kó ṣẹlẹ̀ mo fẹ́ kó ṣẹlẹ̀ nǹkan kí nǹkan náà tó ṣẹlẹ̀ tí ò bá fẹ́ kò ní ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin inú tó yẹ kó o mọ̀ tó gbà tí ó jẹ́ ọ̀nà àbáyọ fún ẹ tí kábíyèsí àdánwò tọ́lọ́wọ́n bá gbé fún ẹ tí ó fi lọ ẹlẹ́ẹ̀kẹrin nú ẹ̀ ní pé ẹ̀rídọ̀ bímọ àkọlọ̀kọlọ̀ ó gbà fọlọ́hún pé kinní náà o ó ṣẹlẹ̀ ó sì ti ṣẹlẹ̀ náà ni kinní náà ó ṣẹlẹ̀ ọlọ́run ni kò ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ náà ni kò sì sí ohun tó fẹ́ yẹ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà ni ohun tó fẹ́ ṣẹ ó ti ṣẹ náà ni ọtọrọ Ọlọ́run ti kọ Ọlọ́run dákun mọṣá kádàrà abúládàá fún wa má kádàrà abú fún wa ọlá àwí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ọ̀nà tó tó tá a tó gbà tá a fi bọ́nú àdánwò òun ni kí ni mujahadatu nafs a ní ẹ̀mí àmúmọ́ra a ní ẹ̀mí a bẹ́mi wa sọ̀rọ̀ torí ẹ̀mí ni máa ń tọ́yàn sí ohun tí ò dáa ẹ̀mí ni máa ń tìyàn kù ní ọ̀nà tó dáa lọ bí ọ̀nà tí ò dáa inna nafsa la ammaratun bisu ẹ̀mí ni máa ń jàyàn níyẹ ni máa ń jàyàn níyẹ ni máa ń jàyàn lógun táyì fi irisẹ́ ọlọ́run ṣe táyì fi rọ́nà tó dáa ṣe ó jagun ẹ̀mí tó wà bá jẹ́ni tó gba ọlọ́run gbọ́ dáadáa tó fẹ́ kí àdánwò tọ́lọ́run bá gbé fún ẹ kó lọ jagun ẹ̀mí fọlọ́run fún tọ́lọ́run ọba ṣe fún ẹ tó gbé bá ẹnu àdánwò lànàbí fi sọ wípé alimúmínú alimúmínú alqawi khayrun min alimúmínú da'if ìmàle onígbàgbọ́ tí ó ní ipọn nínú ìmánì nínú iṣẹ́ nínú gbogbo nǹkan ó wúlò lọ́dọ̀ ọlọ́run ju ìmánì onígbàgbọ́ tí ó ní ìmánì ẹ̀ lẹ̀ lọ àbí a kò ní agbára àti gba nǹkan mára lọ a wípé o ní wípé o ọlọ́run àmọ́ ó lẹ̀ nígbà tí mùsíbà bá dé àdánwò bá dé tó ò lè gbà á mára ìgbàgbọ́ ẹ̀ lẹ nìyẹn kò nágbára ọlọ́run sì ní pé òun nífẹ̀ẹ́ onígbàgbọ́ tó jẹ́ pé ó ní agbára nu ìmánì ju ẹni tí ìmánì rẹ̀ lè lọ àbí onígbàgbọ́ tó jẹ́ pé ó ní agbára àti ṣe gbogbo nǹkan àti gba gbogbo nǹkan mára inú ẹ̀sìn inú iṣẹ́ inú gbogbo ẹ̀ ọlọ́run ọba nífẹ̀ẹ́ wọn ju ẹni tí ò dágbára àti gba nǹkan lọ àbá àwọn ẹni tí ò dágbára lọ. àníbi tí wọ́n sọ nu hadith náà wípé ihris ala ala ma yanfa'uka ihris ala ma yan ala ma yanfa'uka gbogbo ohun tí ó ṣe ẹ lé olóore múra sí ipò ṣe wasta'in billahi wala ta'jaz máa fọ̀rọ̀ rẹ síwájú ọlọ́run máa wáṣọ lọ́dọ̀ ọlọ́run níbi èṣù níbi ẹni ẹ̀kọ́ níbi ẹni ègbé kó o máa wá ṣiṣẹ́ lọ ista'in billahi wala ta'jal má kọlẹ̀ o wá kọlẹ̀ o má kọlẹ̀ o wala taqul li shay'in wala taqul àníbi tó ń sọ sallallahu alayhi wa sallam wa in asabaka shay fala taqul law anni fa'altu kada wa kada tó o bá wá ṣe nǹkan lọ àbí nǹkan kan ní ṣe ẹ́ lọ́wọ́ ni o má tí nǹkan náà o sì ṣe ni àbí o ṣe é ṣe bákan àbí o ṣe ó dáa àbí o ṣe é kò dáa má sọ wípé àti ń bá ṣe é báyìí ni kò ní rí báyìí àpọ̀ òru ṣe wá rí báyìí ọ̀ ń bá ti mọ̀ ní kí n má ṣe é báyìí tó bá ṣe báyìí ni mo ṣe é ni kò ní rí báyìí ọmọ mi ara ẹ̀ ò yá tí n bá ti sáré gbé lọ dodo tó ni kò ní kú ọlọ́run o tí n bá ṣe kínní ni kínní ò ní rí báyìí má sọ bẹ́ẹ̀ nígbà tó ti fọ̀rọ̀ rẹ sọ́lọ́run lọ́wọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ fa ìnàlá o fàyínà láwù taftahu abwaba shaitan tó bá di pé ń di pé à ń sọ wípé ìbá mm, ṣe pé báyìí ni ìbá jẹ́ báyìí ìbá ṣe báyìí ni ìbá jẹ́ báyìí ó ṣìnà fọ́nà ó ṣìnà fẹ́ṣù nìyẹn ó ṣìnà fẹ́ṣù nìyẹn kò sì yẹ kí ìyàn ṣìnà fẹ́ṣù ìyẹn ni wípé ajagun ẹ̀mí ajagun ẹ̀mí ọ̀nà àbáyọ kan ni inú ọ̀nà àbáyọ tá a fi kó inú àdánwò inú àdánwò ilé ayé òun ni kí ni àdúà àdúà àdúà akùnfàdúà akùnfàdúà olówó olówó dáadáa ọlọ́run sì bù ẹ́ láṣìírí àwọn ọmọ rẹ̀ yè gbogbo wọn bẹ nílùú òyìnbó lọ sí ẹ lọ́lọ́lá ibi iṣẹ́ rẹ gbogbo rẹ lọ déédéé owó bọ́ tó ń jábọ́ dáadáa kọ́lé sílùú òyìnbó kọ́lé sí gbogbo ẹ̀ pátá àdàkùn má gbàgbé àdúà múra sáà àdúà fi kún un kówó rẹ má jẹ́ fìtínà fún ẹ kó má jẹ́ àdánwò fún ẹ káwọn ọmọ rẹ má jẹ́ àdánwò múra sàdúà dáadáa máa tọrọ kọ́lọ̀ wọn bá kọ́ ẹ máa ṣe máa tọrọ kọ́lọ̀ wọn bá kọ́ ẹ máa ṣe laysa akramu ala Allahi mina du'a kò sí ohun tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí tó tọ́lọ̀ wọn bá sì pọ́n létàdúà àdúrà dáa pọ̀ àdúrà dáa bíyàn bá ṣàdúà kò gbọdọ̀ má ra nà àbáyọ náà nàní bí fi sọnù hadisi kan wípé ó ní la yuraddu ó ní ó ní la yughni hadarun min qadarin la yughni hadarun min qadarin bí ohun tọ́lọ́hún bá kádàrá fún yẹn pé yóò ṣẹlẹ̀ ìyẹn wá ń wọ́nà àbáyọ pé kó má ṣẹlẹ̀ kó má ṣẹlẹ̀ irọ́ tí ò bá ṣẹlẹ̀ sóńtọ̀ kò sínú kádàrá yẹn mo sáré kò mo le mo kékeré kò rán bọ́lọ̀ wọn bá ti kádàrá pé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ni wọ́n dùn áwò yẹn ń fa omi máa nazala omi máa lámì yẹn ń ṣe arábìnrin sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. kẹ́ẹ̀sì wàá rà dùn ọ́ ìmọ̀ ń dáa fún un tó bá ṣẹlẹ̀ sí ìyàn ní dáadáa àbí láburú ìmọ̀ ń tètè kásẹ̀ rẹ̀ kó lẹ̀ bí yẹn bá ń ṣàdúrà bí yẹn bá ń ṣàdúrà ìmọ̀ǹda àdúà ìmọ̀ǹda àti kásẹ̀ aburú tí ń bẹ́lẹ̀ àbí oore tí ń bẹ́lẹ̀ tá a tún wá fikún fún àdúà dáa ká máa ṣe fikún wọ́n mi máa lamiyan nze kọ́dà ń tí fẹ́ ṣẹlẹ̀ sí yàn tí gan sí yàn àdúrà tètè máa tètè máa ń kásẹ̀ rẹ̀ tètè máa ń kásẹ̀ rẹ̀ pé kí nǹkan náà má wà kí nǹkan náà má ṣẹ̀ la yuradul qadar illa du'a ti yí kádàrá dà ohun tó lè yí kádàrádà òun náà làdúà àdúà náà ni ó tẹra má dùà má bí ọlọ́run mo lọ ọjà mi ìta mo sáré títí kò síbi tí n sáré sí kò ṣeé ṣe náà ni sáti máa ṣàdúà ọlọ́run mọ ohun tí ń ṣe ọlọ́run tí mọ ohun tí ń nílò pẹ̀lú ẹ hmm. ọlọ́run ló mọ ọ̀nà ọlọ́run mọ ohun tó fà tí ń ṣe bẹ́ẹ̀ àmọ́ tó bá wá fàdúà rẹ̀ tó bá ṣàdúà wàhálà dé nìyẹn ọ̀nà àbáyọ fẹ́ sí nìyẹn àdánwò dé nìyẹn ọlọ́run fẹ́ gbé ẹ ṣubú nìyẹn èṣù fẹ́ gbé ẹ ṣubú nìyẹn ọlọ́run yìí ṣèkà fún yàn èṣù fẹ́ gbé ẹ ṣubú nìyẹn o fẹ́ o fẹ́ gbára àdánwò tọ́lọ́run gbé báyẹn o fẹ́ gbára ẹ̀ fi ṣerú ibú nìyẹn àfi kó o máa ṣàdúà kó o máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ó yọ ẹ́ kó nú tó wà nú ìnira tó wà. inú ọ̀nà àbáyọ inú ọ̀nà àbáyọ nínú mùsíbà àbí àdánwò tó báyàn òun náà ní kíni kó lọ mọ̀ wípé bóyá ọ̀nà oore òun ló fẹ́ ṣí fún mi bóyá ọ̀nà aburú òun lọ́lọ́run tó fẹ́ tì fún mi lọ mọ̀ bẹ́ẹ̀ wípé ohun tó bá nìyí o báwo ni mo fi lè jáde kó nù ẹ̀ jẹ́ kó lọ yé ẹ wípé ohun tó bá mi yìí bóyá ọ̀nà oore kan lọ́lọ́run fẹ́ ṣe fún mi tó yàtọ̀ sí ìyí tí mò ń sọ yìí bóyá ọ̀nà aburú kan lọ́lọ́run fẹ́ di fún mi tó yàtọ̀ sí ìyí tèmi náà tún ń rò mélòó mélòó èèyàn á mọ èèyàn á forúkọ bò wọ́n láṣìírí tó jẹ́ pé ọlọ́run ṣoore fún wọn lọ́run gbò wọ́n láṣìírí tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ ọ̀nà ọ̀jẹ̀ mú wọn ń rọ̀ wọ́n lọ́rùn wọ́n wà lẹ́nu òkú wọn gbà mùsíbà bá dé wọ́n níjọba ń wá wọ́n fẹ́ mú wọn wọ́n ní wọ́n fẹ́ mú wọn kí ló kí ni mo ṣe nítorí ọlọ́run àwọn èèyàn bá sọ fún pé yáà tètè sáré yáà tètè sá o má dúró o yáà tètè sọ ọ ní ah, n ó tún sá kó ń lù mí ohun tí mo ń lé lù mí mi ò tí ì rí ṣé ìlú òǹlù ni wà lọ bá a ní àbíbò o ìlú òǹlù nítorí ọba ohun tí mo ń lé kiri látọdún ìtì tí ọwọ́ mi ò tí ì bá ọba fẹsẹ̀ fẹ ọba jásí ìlú òkèrè nígbà tó dé ìlú òkèrè ńkọ́ àwọn òǹlù òkèrè bá rí wọn pé ah àǹtí ẹ̀yin ni a mà ti ń wá yín tipẹ́ ẹ̀yin là ń gbórúkọ yín báyìí ẹ̀yin là ń gbórúkọ yín báyìí a ti ń wá yín tipẹ́ ọ̀dà ẹ wá máa bá wa ṣe kínní ẹ má bá wa ṣe kínní ẹ má bá wa ṣe kínní iṣẹ́ kẹ́ẹ̀rí ṣe ń lu ìrìn wa ṣe lọ́dọ̀ wa bí lọ́n wa gbà láyè lọ́n wa dá a lọ́lá ó kọ́lé síbẹ̀ ó rọkọ̀ síbẹ̀ ó ṣe gbogbo ohun tí yẹn máa ń ṣe ń bẹ̀ nínú ọlá ó ṣe gbogbo ohun tí yẹn máa ń ṣe tó jẹ́ pé ọlọ́run ṣe gbàdúrà ẹ̀ ohun tí ń sá fún òun ló lọ pàdé lọ́nà òun ti ń sá fún òun náà gan òun tí ò fẹ́ rí òun ní ń sá fún nǹkan lù ú ń sá fún nǹkan ní ìlú ohun tí òsìkò tí ì ṣe ń lu ẹ̀ ọlọ́run ní kó lọ rí ṣe lẹ́yìn dé mélòó mélòó èèyàn tó wà bẹ́ẹ̀ ẹ̀ tọ́lọ́ wọn bá ń gbà kan lọ́wọ́ ẹ̀ tí ń fọ̀ fífò míì fi rọ́pò fún lọ́run dákun gba èyí ò dá lọ́dọ̀ wa kó fi dáadáa kó fi pààrọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ tẹ́lẹ̀ nú àwọn ọ̀nà àbáyọ òun ni wípé ẹ̀dá gbọ́dọ̀ lọ mọ̀ wípé ilẹ̀kùn ní ilé ayé bí ò bá sí sí inú yóò sì síta ilẹ̀kùn ní ilé ayé bí ò bá sí sọ̀tún bí ò bá sí sínú yóò sì síta kó o lọ mọ̀ wípé méjì náà ni máa ń kàn yàn lé ayé bóore ò bá kàn aburú lè kàn bí oore ò bá kàn aburú ò bá aburú ó kàn ọ̀kan ó kàn inú méjèèjì èyíkéyìí tó bá dé tẹ́wọ́ kó gbà lọ́dọ̀ ọlọ́run kó wá ṣe sùúrù sérí ẹ̀ kó wá wo ohun tọ́lọ́run fẹ́ ṣe lẹ́yìn o lẹ́yìn ohun tó kàn ẹ́ ọlọ́run dákun má fò wá dára tí ò da ọlọ́run má fara fún fò wá dára tí ó pa wá lẹ́kún ó gba àwọn tọ́lọ́run wọn bá fi àdánwò ọmọ fi kàn àdánwò ìyàwó fi kàn àdánwò ọkọ fi kàn àdánwò àìríjẹ àìrímu fi kàn ọlọ́run dákun má ṣàì bá kó wọn kó lé ọlọ́run ọlọ́run má jẹ́ wọ́n rírú ẹ̀ mọ́ gbogbo àwọn tí àdánwò ayé ò kàn ọlọ́run dákun má jẹ́ ó kàn wọn ọlọ́run àwọn tí ò mọ̀ rí ọlọ́run jẹ́ wọ́n ọlọ́run má jẹ́ wọ́n mọ̀ ọlọ́run má jẹ́ àmọ́ ọlọ́run má jẹ́ àmọ́ àdánwò ọlọ́run bọ́lọ́run bá sì wá gbàdánwò fún wa náà ni ọlọ́run já lè ṣe sùúrù ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run já lè tẹ́wọ́ gbà ọlọ́run já ṣe sùúrù rẹ̀ ọláàgbẹ̀ jẹ́bẹ̀ ọlọ́run ọláàánú ti ń bẹ lára ọlọ́run tí ọlọ́run wọn bá ń jẹ́ torúkọ rẹ̀ aláàánú lọ́lọ́run wọ́n ṣe ìṣàánú wa pẹ̀lú mùsíbà wa mùsíbà wa lérí ọmọ wa lérí ìyàwó wa lọ́run dákun wọ́n ṣe ìṣàánú wa bẹ̀ á kí gbogbo àwọn aláàfáà pátá gbogbo wa gbogbo àwọn ẹni wa gbogbo àwọn aládùúwà wa ọlọ́run dákun má fẹ́ nìkan yín lé ọlọ́run àṣàdúrà sí ilé tá a wà tí ń jẹ́ Sunna TV ọlọ́run má ṣe ilé náà ọlọ́run ọlọ́run má tì í gbogbo àwọn tí ń sì gbọ́wọ́ ọbẹ̀ ọlọ́run dákun má ṣàìkún wọn lọ́wọ́ dúró tì wọn ọlọ́run gbogbo àwọn aláàfáà bẹ̀ pátá tí ń tíráì tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run dákun àṣesọ ọlọ́run dákun má fi ṣe mùsíbà fáwa náà o má fi ṣàdánwò fáwa náà o ọlá àwíbẹ̀ ìjẹ́bẹ̀ ọlọ́run ọlá àwíbẹ̀ ìjẹ́bẹ̀ ọlọ́run ọlá àánú ọlọ́run وصلى الله على خير خلق الله محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر